gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mo kí n pẹ́ kú dédé àkókò yìí bí ìṣe mẹ́jẹ́ ń kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti ṣe àbápín ètò yìí lálẹ́ yìí àbí lásìkò yìí o lè jálé kọ́ mọ́ jálé lọ́dọ̀ tí o lè já àárọ̀ kọ́ jálé lọ́dọ̀ tí dédé àkókò tó bá ti bá náà ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ well. káàmpù rìdíìmù ti parí bàbá wa pásítọ̀ Enoch Adéjàre Adébóyè wọ́n ti súre fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti mú bùkún lọlé bàbá wa ní Ọlọ́run fi nǹkan hàn àwọn pé ó máa ṣẹlẹ̀ lọ́dún 2025 tẹ́ bá wò dáadáa ẹ rí i pé àwọn pastors wa àwọn bishops wa àwọn general overseer referend on so December làwọn máa ń rí vision òpin ọdún ni wọ́n máa ń rí tiwọn so every December or January wọ́n sọ vision tí wọ́n ní fọ́dún tuntun bóyá Ọlọ́run tí wọ́n ń dákẹ́ láti January ó di november december kó tó bá wọn sọ̀rọ̀ àbí ọlọ́run kamant tọ́jẹ́ kó di iye oṣù kan kó tó di pé yọ sọ̀rọ̀ ok so oríṣiríṣi vision làwọn pastors yìí máa ń sọ àwọn prophets yìí máa ń sọ fún wa lópin ọdún níbẹ̀rẹ̀ ọdún àwọn kan máa bọ́ sójú ọwọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bíi kan sọ bíi forty kíkan ọ bọ́ sí i ó ti mọ̀ wípé bí ìgbà tí èèyàn bá ń ta púùlù náà ni èèyàn gẹ̀ẹ́sì àwọn kan dẹ̀ abọ́ sí èèyàn gba ilé ìwá ilé ọ̀wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ fíṣàn wa ní nàìjíríà ṣe dà so bàbá wa ní ọlọ́run fi nǹkan àwọn nípa two thousand and twenty five èyí ògbólógbòó ọdún tí ń bọ̀ níwájú wa. Ni tọ́jà gbèsè lásẹ̀sẹ̀ mọ́ ọbẹ̀ lọ́hùn kọ́lọ́hùn ọba ó jẹ́ àárí kó jẹ́ ó wa torí tí yóò ṣẹlẹ̀ lọ́la kò sẹ́dá tó mọ̀ ọ́n àmọ̀ ọbẹ̀ lọ́ni tí n bá ra àwọn àgbàlagbà tí mo rárúgbó táwọn èèyàn bá ń sọ̀rọ̀ wọn màá ní ipò tí wọ́n wà àwọ̀ ẹ̀sẹ̀ mọ́ ọbẹ̀ lọ́hùn sí ni àwọn ti ráyé wá wọ́n ti ráyé gbé ọ̀rẹ́dì wọ́n ti lo tán fẹ́ lò láyé èmi àtẹ̀yìn ló kù lẹ́nu ẹ o ẹni tí kú nísìmí ẹni tí kú nísìmí bọ̀dá ẹni tí kú nísìmí òwò ẹni tí kú nísìmí bí èèyàn bá ti kú ti nísìmí Ada yìí ti tán fúru ẹni bẹ́ẹ̀ iye kan náà san olówó ilé iye kan náà rà rẹ sí ọ̀kan iye kan lówó ilé ìwé dà kọ̀ọ̀kan owó náà di iye kan kọ̀ọ̀kan wọ́n ti fowó kówó kan ní kan kọ̀ọ̀kan iye tán ti pọ̀ ọ̀kan iye dísù ọ̀kan ó ti nísìmí gbogbo akọ la máa ń la máa ń fẹ́ well ilé tèmi ń gbìyànjú àti sọ tàbí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ò ní pé ó máa jẹ́ gẹ́gẹ́ bí advice màá sọ̀rọ̀ tí bàbá sọ o màá play video. kékeré láti reflect lórí àwọn gbólóhùn méjì kan nínú tí bàbá sọ naturally ọlọ́run ọba kẹ́ bàbá yìí pásítọ̀ Enoch Adéjàre Adébóyè ọlọ́run ọba tó dá wọn dá wọn specially whatever you say about him he will just be smiling that is true man of God bàbá níbi tán ti sẹ̀mí rẹpẹtẹ o but let's say the reality ibi tán ti máa ń sẹ̀ tí mo ti máa ń pọ́n sẹ̀mí wẹ́ẹ́ èmi lè máa rò bẹ́ẹ̀ kò fi gbogbo ara rọrùn bẹ́ẹ̀ náà pé kàn sí education ní free no kò possible but kí wọ́n jẹ́ kó lẹ́sìn ju tàwọn tó kù lọ ní tèmi sọ nìyẹn mi sọ pé kán sẹ̀kọ́ ọ̀fẹ́ no kán má sẹ̀kọ́ ọ̀fẹ́ but at least kírìdìmá yunifásitì kó di one hundred thousand naira lónìí ẹ wo iye effect tó máa ní ní society wa ẹ wo iye ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa ń láǹfààní láti kàwé so ìdí tí mo sọ pọ́lọ́n ti kẹ́ bàbá yìí picture wọn náà mò ń wò yìí bàbá rí ilé ayé wá wọ́n ráyé gbé wọ́n ráyé lò wọ́n ráyé sí lọ́wọ́ kọ́lọ́n bá wa lọ́rẹ̀ mi wọn kọ́lọ́n jẹ́ kán gùn lẹ́mìí kọ́lọ́n jẹ́ kán dàgbà kán dògbò irrespective tó ògùn wọn máa ṣe nù jọ because like I said churches are turned to business nowadays lucrative business people are making huge money in Christianity and Islamic religion àwọn traditionalist tán ń mèkẹ́ náà pọ̀ o tán ń gun ọkọ̀ bọ̀bìnrin bọ̀bìnrin kò sẹ́ńtọ́ ń dá wáyé tí ó kó gun mọ́tò tó dáa but not at the expense of others tẹ bá ń gbàdúrà fún tó bá ń rí bẹ́ẹ̀ déédéé tẹ bá ń ṣètò àdúrà fún tó bá ń rí bẹ́ẹ̀ déédéé tẹ bá ń ṣiṣẹ́ fún tó bá rí bẹ́ẹ̀ déédéé tẹ bá ń torí wọn wọlé alúà tó dẹ̀ ń rí bẹ́ẹ̀ déédéé so n tí mo ń gbìyànjú àti sọ ni pé kò yẹ kí ẹ̀dá ó bèsì nínú ọrọ̀ ayé kíkó jọ ayé máa tán n tí ń bẹ nínú ayé máa tán èmi àtẹ̀yìn máa tán ọlọ́run bá mi nìkan ni ó kù anything tó wù ká kó jọ láyé yọ ọ́ tán gbogbo tábíọ́lá kó jọ ń gbà ayé ẹ̀dá. E gbogbo ń tábà ṣàkójọ ń gba ayé ẹ̀dá gbogbo nǹkan ló máa tán gbogbo ń táwa náà ń kójọ ẹ̀ ní so like I said bàbá wa sọ̀rọ̀ tẹ́ bá wo tọ́pìkì program wọn wind wind afẹ́fẹ́ afẹ́fẹ́ tí ń fẹ́ tí ó fẹ́ nǹkan sọ́tún tí ó fẹ́ nǹkan sósì bàbá dẹ̀ rí tọ́pìkì yẹn pèkì wọ́n wá ní níta ńlá kọjá lórílẹ̀‐èdè nàìjíríà kò sẹ́ni tó sọ fún wa o wípé ó máa tán o tàbí ó máa bẹ́tà lọ́dún tí ń bọ̀ ntọ́lọ́run fi ran àwọn pẹ̀lú observation wọn bàbá ní based on, on my observations and feelings about the coming year the wind is expected to grow even stronger so now bàbá wa ṣàpèjúwe pé àwọn ọmọ Ísírẹ́lì nínú bíbélì ìgbà tí wọ́n wà ní oko ẹrú Fáráò tọ́lọ̀ sọ pé kí wọ́n fi àwọn èèyàn ńlẹ̀ tí Fáráò ọ̀dáhùn ó fi wọ́n lẹ̀ wá fẹ́ lọ pa lójú ọ̀nà wọ́n débi òkun pupa òkun pupa bìlà sẹ́yìn fáwọn ọmọ Israel ṣùgbọ́n gbà tó gun Fáráò dénú òkun pupa atẹ́gùn tó fẹ́ ìjì tó jà tó kun fi péyà náà lọ́jà tí òkun fi pàdé máwọn ọmọ ọmọ ogun Fáráò tí wọ́n fi ṣègbé sínú omi so now ntí bàbá ń sọ ni pé atẹ́gùn lè fẹ́ síwájú o lè fẹ́ sẹ́yìn ṣùgbọ́n tó bá ń fẹ́ ó rọrùn kéèyàn ó kú sóko parun bíi ti farao lélẹ̀ tó túmọ̀ sí wípé ìjọba tí ń bẹ lóde yìí náà a lè pè wọ́n lóyún ogun farao because àwọn logo tó dó tiwa ń tiwa àwa gẹ́gẹ́ bí ọmọ Ísírẹ́lì torí jẹ́jẹ́ wa la wálé ayé bíi tiwọn jẹ́jẹ́ wa làwa náà yàn pípa fẹ́ gbádùn láyé àwọn olórí burúkú kọ̀ọ̀kan tá a fi bẹ̀ ni wọ́n ń kó wa jẹ ni wọ́n ń jayé wa mọ́ tiwọn wọ́n ti jẹ tiwa mọ́ tiwọn wọ́n tún ti ń jẹ tàwọn ọmọ àtọ̀rọ̀ ọmọdọ́mọ wa mọ́ tiwọn. So, like I said, ìyẹn wá jẹ́ eléyìí tó caught attention mi na bàbá sọ̀rọ̀ mi mi fẹ́ fagùn rárá ẹ jẹ́ ká sáré wo ọ̀rọ̀ tí bàbá tún sọ God bless you. Tonight being the last Holy Ghost service of the year, uh, the pastor will be praying for every one of you. to put a seal on your blessings so that by the time you come for the Congress, you already have many testimonies to share. The Lord said there's someone here today, He said, You came believing that all will be well. He asked me to tell you by this time next week, you will be saying, All is well. Hmm, thank you, Daddy. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é ṣá. tọdún yìí tó ti wọlé dé o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 on oye herbs and shrub spices wọ́n pe gbogbo wa síbi ìwúrí ọdún tó máa wáyé ní oṣù tí ń bọ̀ yìí that is December ó dẹ̀ máa wáyé fún odidi ọjọ́ mẹ́rìndínlógún gbáko níbi tí ọlọ́run ti ń dá tọ́lọ́run ti máa gbọ́ ẹ̀bẹ̀ àdúrà tí ẹ náà ò ní ṣòro ṣe tètè lọ forúkọ sílẹ̀ lọ rẹ́gísítà kó tó di wọ́ọ̀lù kọlù mò ń ké tantan ní gbogbo ìgbà mò ń pariwo fún yín torí ìgbà tó bá dìgbà náà ẹ Mr. Awikonko àrà ìjókòó àmọ́ àrà ìwọlé mo ti sọ fún yín o ẹ gbìyànjú láti pe nọ́mbà yìí plus two three four nine one four nine five seven nine six eight five plus two three four nine one five nine five seven nine six eight five well nínú ọ̀rọ̀ tí dáàdì mi pásítọ̀ Enoch Adébóyè sọ. So, wọ́n jẹ́ ká kó yé wa wípé afẹ́fẹ́ ìyípadà máa fẹ́ ṣùgbọ́n nínú ọdún tá ti ń bọ̀ yìí o nǹkan tó lè yí díẹ̀ sí o nínú program yẹn náà ni bàbá ti sọ fún àwọn ọmọ ìjọ wípé kí wọ́n má gbàdúrà kọ́ta àwọn ó kú mọ́ táwọn bá tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn kò yẹ kó mọ̀ wípé ọlọ́run fún ọ̀tá mi yọ jáná mọ́tò lẹ́nu yóò kú ni kọ́ bẹ́lẹ̀ látòrí òkè lé ọ̀tá ẹ̀ mélòó ló ti wá bẹ́lẹ̀ látòrí upstairs báyìí òkú ọ̀tá mélòó ló ti rí ní títì èyí tán rẹ̀ àdúrà àwọn àdúrà kan bẹ tí ò lè gbà kẹ́nìkan ó kú ò ní ìdẹ kọ́lọ̀ ń da olóhùn ló ní ìdí kọ́lọ̀ ń kọjú sí wọn náà ṣe lóore ló ní ìdí sì tẹpá mọ́ṣẹ́ rẹ̀ ó dẹ̀ ní láti dórí òkè àdúrà kan tàbí lọ bẹ́ nìkan kó tó di kọ́lọ̀ ń dáhùn àdúrà rẹ̀ so um, n tí mo rí píìkì ń bẹ̀ ni pé. Pe ìjọba tí ń bẹ lóde yìí Fáráò ni wọ́n etí wọn di gan bákan náà Bọ́lá Ahmed Tinubu Fáráò ni etí rẹ̀ di gan kò ní ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ epo torí pé dèdèrè ti lú létí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó wà ní ilé ìgbìmọ̀ gbogbo àwọn governors pátápátá Fáráò ni gbogbo wọn wọn ò kí gbogbo wọn lè bá a parun ni gbogbo agídí tí wọ́n ń ṣe yẹn ẹ fà àwọn ọmọ Ísírẹ́lì yìí lẹ̀ ẹja máa lọ lálàáfíà ẹja wa náà ó nísinmi ayé wa ṣé ẹ fẹ́ ṣègbè sínú òkun pupa ni ẹ fẹ́ káfẹ́fẹ́ fẹ́ yẹ òkun pupa lò yín kẹ́ ẹ parun síbẹ̀ wẹ́ẹ́ ẹnikẹ́ni tí ó bá ti gbọ́ tó ṣetán láti máa fìyà jẹ wá ní gbogbo ìgbà ọlọ́run ṣetán láti fìyà jẹ wọ́n láti ṣe ẹ̀san fún wọn àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu gbètèjò pápá àpá náà ni mo fẹ́ ṣe pápá àpá tó ń ṣe ńlẹ̀ pápá ẹ láìkẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook Awikonko live Awikonko live ẹ subscribe sí YouTube channel mi àkàndá ọ̀rọ̀ Awikonko TV àkàndá ọ̀rọ̀ Awikonko TV Awikonko TV ẹwà èdè Yorùbá TV bí ẹ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp bó bá dẹ̀ wù yín láti bá mi dá sí i fm radio project mi ẹ̀já sọ̀rọ̀ lórí whatsapp kí n fẹ́ làkà nọmba tẹ́ bá ń fi sí tẹ́ bá dẹ̀ fẹ́ àká nọmba mi polaris bank ni polaris bank èmi náà fẹ́ ní radio station tèmi fún ìgbélárugẹ èdè àti àṣà yorùbá pé fi mi ṣe ẹ̀yẹ́ ìwọ́kọ́ lọ́lọ́run ọlọ́run bí yóò ti ṣe àwọn èèyàn kan bẹ tó yẹ ọlọ́run ràn sí mi láti ràn mí lọ́wọ́ ẹ àjọ sọ̀rọ̀ lórí whatsapp account number mi lélẹ́yìí polaris bank four zero nine one eight nine nine three nine three